ọba wà lẹ́nu. torí di eléyìí Allah azza wa jal ó fi hàn pàgbéga ń bẹ fún gbogbo olùgbàgbọ́ òdodo ìbágbéga táwọn olùmọ́tò ga jù ti àwọn olùgbàgbọ́ òdodo yòókù lọ. yarfa'illahu alladhina amanu minkum walladhina utul ilma darajat. kò sí kàbí ṣùgbọ́n ẹnikẹ́ni tó lù wá bá fi ṣe kóńgẹ́ kọ́ máa wá nípa ẹ̀sìn oore ńlá ló lù wá ṣe fún un gbogbo òbí tólúwa bá ní tó bá rọ ọmọ rẹ̀ fáǹtì kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn òòrè ńlá lulú àṣẹ fún yín nù mọ̀lẹ́bí yín ṣùgbọ́n ìmọ̀ yẹn wọ́n yé wá nítorí ara rẹ̀ nítorí kálíbà pọ̀ mà torí kálíbà pọ̀ kẹ́kọ̀ọ́ wọ́n ní ìmọ̀ ìnáma yóò pọ̀ búlọ́gà yìí rẹ̀ wọ́n máa wá nítorí nǹkan míì kí ni nǹkan míì kálíbà fi ṣiṣẹ́ kálíbà fi ṣèwà o ìyẹn nípa ọkọ́ mọ̀ ọ́ máa jánu ọkọ́ mọ̀ fánu wọ́n máa sọ pé wà náà mà èso pè olùmọ̀nìọ́ wọ́n wá wá ìmọ̀ lára rẹ̀ wọn ò rí wọ́n wá nínú ìwà rẹ̀ wọn ò rí wọ́n wá nínú ìṣe rẹ̀ wọn ò rí ìmọ̀ rọ kí wọ́n á ní dérú kọ́ nítorí pé tó bá pé ká wá mà nítorí ìmọ̀ lásán ni ìmọ̀ ìbá ti jẹ́ ní tó níyì ìbá ti jẹ́ ní tó pàtàkì ìyẹn wo nínú àwọn ẹranko ajá olú ẹlẹ́dàá kò gbà ká ní nílé ọ̀gbà ká nípa ń sìn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ hadith anabi sallallahu alayhi wa sallam ó ṣàyọkúrò ajá oríṣi mẹ́ta wọn náà lájá tá à ń fi ṣe ọdẹ àti ajá tá à ń fi da ẹran àti ajá tá à ń fi gbinko nǹkan kan kọ́ ló jẹ́ kí àwọn ajá yìí ó dá yàtọ̀ láàrin gbogbo ìsọ̀rí ajá bí ìbá ṣe kí wọ́n kọ́ wọn lẹ́kọ̀ọ́ wọn gbọ́ ẹ̀kọ́ wọ́n sì ń tẹ̀lẹ́kọ̀ọ́ tá a fi kọ́ wọn Olúwa ni wa ma allamtum min al-jawarihi mukallabin àti àwọn ẹranko abìjà tó ṣe pé ẹ kọ́ ní bí wọ́n ti ṣe máa ṣọdẹ láwọn ajá àwọn èyí tẹ́ kọ́ bí wọ́n ṣe máa ṣọdẹ láwọn ajá akramakumullah ajá gbẹ́kọ̀ ló bá di nǹkan àpọ́nlé òfin ṣẹ̀ríà sọ fún wa pé idha walaga al-kalbu fi ina'i ahadikum falyaghsilhu sab'an ihdahunna bit-turab tí ajá tó bá kẹnu bọ igbá ẹnìkan nù yín yọ ahọ́n ẹ fọ igbá náà lẹ́ẹ̀méje ọ̀kan nínú ẹ̀ méjèèje kọjá pẹ̀lú ìpẹ́ àmọ́ àríbi tó lu a ti sọ wípé tí ẹ bá lu ajá tẹ̀ ń fi ń ṣọdẹ tẹ́ ẹ kọ́lẹ́kọ̀ọ́ bá àti ṣọdẹ tó bá bá yín sí ọdẹ ẹranko tó wá fi ẹnu rẹ̀ gbé tó ń titọ́ rẹ̀ kò síbi tó lu a sọ pé ẹ fọ ẹnu rẹ̀ fọ́tọ̀ rẹ̀ dànù àwọn olùmọ́ni sàdédé di nǹkan àpọ́nlé ìwọ yìí tó bá kọ́ mọ̀ ó tún ní ìdìbò tí wọ́n bá lò nítorí pé ẹni tó mà tí ó fi máa rẹ̀ ṣiṣẹ́ àdìmọ́bí mi lọ kọ́ yìí ó kéléwì ó ní wàhálì mú bí ẹlmìhí lámìá àmàlẹ́nu àwọn ẹni tó ní mà àmọ́ mà tí wọ́n ní wọn fi ṣiṣẹ́ àwọn ni wọn kọ́ fi ṣèkó ná lọ́jọ́ gbẹ̀ndàlùkìyàmù à ẹ wọ́n ń pàkíyèsí rẹ̀ wípé ah, kíní báyìí kọ̀mátọ̀ kíní báyìí kọ̀mádà kó tó di pé wọ́n kà délẹ̀ wọ́n náà ti bá wọn kà délẹ̀ láti fi hàn wọ́n pé èé sópè onímọ̀ ṣùgbọ́n ọkàn mọ́ọ̀mọ̀ fẹ́ máa takuntọ̀ ọkọ ni hmm. á tiẹ̀ bọ̀ kẹ́ bọ̀ kéèyàn ó sì ti máa fọwọ́ ara rẹ̀ ṣàpèjúwe ara rẹ̀ pé ẹni tí ò fẹ́ soríire lò hmm. kó ló akọ́mọ̀sí wa lọ lórí ibo hmm. nítorí pé téèyàn bá mọ̀ ọ́ sẹ́pẹ́rẹ́ lẹ́gbẹ̀ẹ́ ẹni tó mọ̀ àmọ́ tó ṣe pé kò tẹ̀lé nǹkan tó mọ̀ torí de eléyìí àkíyèsí ńlá náà ni tí oníbèrè tọrọ wípé ká pè ẹ̀yin tẹ́ ń kọ́ kí ẹ kọ́kọ́ rí pé kí ó tọ́ da lẹ́ ń kọ́ kìí sì kọ́ kúkọ́ nítorí kọ́ pọ̀lọpọ̀ kí kí náà padà sọ́dún bídíà ní kọ́ torí pé bídíà náà ni gidi ọ̀pọ̀lọpọ̀ bí ó ti ṣe máa kéwì máa sun rárá lásán ní kọ́ kìí pọ́ kò nímọ̀ nípa ẹ̀sìn kò nímọ̀ nípa nǹkan tá a fi ṣayé táyé fi tòrò kò nímọ̀ nípa tá a fi wọ́ọ̀rùn tọ́rùn ẹni fi bàjẹ́ ilé kí ó tó ti máa kọ́ ìmọ̀ gidi ni kò fira rẹ̀ sí kì í ṣe ibi tó jẹ́ pé ọkàn lọ́ máa kọ́ àwọn nǹkan tó fi máa wájẹ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ gbọ́ntànà fi sọ ó ní wal Qur'anul Karimu hujjatun laka aw alayk àwọn olùmọ́ni tuma rẹ̀ nìkan tó bá mọ̀ tó tẹ̀lé tó wà nínú rẹ̀ yakunu al-Qur'anu hujjatan lah al-Qur'ani ọjà àwíjàre fún ẹni tó wà mọ̀ tọkọ ṣùgbọ́n tó ṣe pọ̀ náà ní takò ó ní ọ̀tẹ̀lé kana al-Qur'anu al-Karimu hujjatan yóò di ìbálẹ́jọ́ fún tó bá di lọ́la gbẹ̀ndàlùkìyàmù ìbéèrè ẹlẹ́kejì wọ́n á ní àwọn báńkì àwọn èyí tó ṣe pé wọ́n ń ṣiṣẹ́ lórí ẹ̀rọ ayélujára wọn tó ṣe pé tá a bá wá iléeṣẹ́ wọn à lè rí àmọ́ wọ́n ń bẹ lórí ẹ̀rọ ayélujára wọn wọ́n máa tọrọ pípẹ́kẹ́ yáwó títọrọ tán tọrọ wọn ò tú rẹ̀ kò bá jẹ́ pé owó èlé náà wọ́n ní kọ́ yàtọ̀ jẹ́ haram ilé ìtaburú ń bẹ́ẹ̀ bẹ̀sẹ̀ ní tó bá yà láyé àti lọ́rùn nítorí pé ìwọ wọn pọ̀ láṣẹ kó ṣe dáadáa agbára kó mẹ́lòmíì náà ṣe dáadáa ò sí fún ọ agbára kó dí ẹlòmíì lọ́nà láti ṣàìdá kò sí fún ọ ṣùgbọ́n Islam ti kọ́wọ́ sọ́ra fàìdá dáadáa ní kọ́ máa ṣe jìnnà sábúrú rere ní kọ́ máa ṣe tí ọba ti ń tẹ̀lé tẹ̀sìn fi kọ́ aláburú ti ń pè ọ lọ sídìí kọ́ sábúrú kò lè mọ́ túláàsì wọ́n ní kọ́ wá yáwó tó bá yá wọ́n ti pè three hundred thousand ọwọ́ èlé tí ọkàn wà lórí rẹ̀ three naira ni ìjọ́ mẹ́ta àkọ́kọ́ kò ní tí ì lè lẹ́yìn ìjọ́ mẹ́ta àkọ́kọ́ ní ọmọ alẹ́ three three naira lójoojúmọ́ ìwọ wa mọ̀ pé ah three péré níbi tí mo ti yá three hundred thousand kò tiẹ̀ tó nǹkan kan kódà kó ṣe pé three kobo gbogbo ẹ̀ ọ̀ràn ni lábẹ́ òfin ṣẹ́ríyà ọ̀ gbọ́dọ̀ yá ètò tí ẹ̀ bá ní lọ́kàn jẹ́ ni pé àwọn kan náà wà tó máa pé kán yáwó kán yáwó bẹ́ẹ̀ táwọn náà máa ń ṣe wọn lóṣù kòrò lórí ẹ̀rọ ayélujára wọn tó jẹ́ pé obìnrin míì wà lọ́ọ̀dì ọkọ kò ní jẹ́ kọ́kọ́ rẹ̀ ọgbọ́ toró náà fẹ́ dẹ́gbẹ́ pé ó sì fẹ́ ṣe nǹkan ìyàlẹ́nu fọ́kọ nígbà lọ́ọ́ máa yáwó omi yá five hundred thousand lẹ́ẹ̀kan náà lẹ́ni tó ṣe pé gbogbo owó ọbẹ̀ tọkọ máa ń filẹ̀ fún kò lé three thousand rí láàrin ọ̀sẹ̀ ìwọ wá lọ yá five hundred thousand òun wò pé ìyá tọkọ fi ń jẹ ó tó bá ọ ṣé bàbá rẹ ló kú ni wọ́n pín ọlógún ni hmm. five hundred thousand tó ń gbà kí ló ń dunnú sí sọmọ kówó èlé ni ká wí ká fọ wọ́n bá ti gbé sórí ẹ̀rọ ayélujára wọn pé sẹ́yìn máa arábìnrin yìí ẹni òfò ni o ọ̀yàwó wa kò sanwó gbogbo ẹnikẹ́ni tó bá da nǹkan pọ̀ pẹ̀lú rẹ̀ kẹ́ ẹ̀ tètè mọ̀ pé ó lè ní o àti ẹ̀ ti declare wanted eléyìí lọ́kọ́ rí lọ́kọ́ bá tàbí kan pé kí ló dé ìyàwó ni kí lọ wá débẹ̀ tó sì sọ fóun ẹ́n wọ́n ní kì í sí gbogbo aṣọ là á sá lóòrùn nǹkan ní kéèyàn máa pòwe kọ́ máa máa tùmọ̀ rẹ̀ ẹ̀ débi kọ́ lọ yáwó ni ìgbà tó délẹ̀ tán bẹ́ẹ̀ ni tí kò mọ bó ti ṣe jẹ́ gbèsè lọ fẹ́ dáràn sí lọ́rùn yìí so bí eré bí àwàdà owó tó lé lórí ẹlòmíì ó lé four hundred thousand bí ti ṣe ń yáǹbì lọ yáǹbì lọ yáǹbì lọ yáǹbì gbàtí ó lana sí ariwo ti gba gbogbo orí ẹ̀rọ agbagbe ọkọ̀ wa lè rìn mọ́ ẹ̀rákùtà la gbá létí ta létí ń rò so bẹ́ẹ̀ náà ni tá máa bọ́ ń bi iṣẹ́ rẹ pé àwọn gbowó kalẹ̀ kọ́ máa fi ṣòwò kò sí fíṣẹ̀bílì láì báńkì kankan hmm. báńkì gan ń pè ní ti Islam ó bùkátà kẹ wádìí torí àwọn náà transaction rìbá ni wọ́n ń ṣe táwọn náà ń paláró hmm. ó bùkátà kẹ sọ́ra sí nígbà tí báńkì sọ pé òun gbé five million kalẹ̀ fún kọ́ máa fi ṣòwò èwo ni lè láì bẹ́ẹ̀ hmm. òun ti rí pé wọ́n fẹ́ jèlè ọ̀dà tó ń bá gbé five hundred tó ń bá gbé five million kalẹ̀ ìwọ máa fi ṣòwò gẹ́gẹ́ bí ọmọ ọ̀dọ̀ àwọn gbogbo owó pátá làwọn ọmọ wa ṣírò lójoojúmọ́ èló ló wọlé lónìí èló ló kù lórí àtẹ èló ló wọlé lónìí èló ló kù lórí àtẹ àwọn ọmọ wa mú ní táwọn ọba máa mú àwọn ọmọ fi díẹ̀ lẹ̀ fún ọ hmm. torí pé èlé táwọn gbà tẹ́lẹ̀ náà àwọn ń fẹ́ kọ́ sẹ́ sáwọn lọ́wọ́ nu owó olówó ni hmm. tí wọn náà bá ń bá wa ṣòwò láì gbowó sẹ́ eléyìí tún dáa pọ̀ <laughs> so nǹkan táwọn fẹ́ gbà lọ́dọ̀ ẹ̀ sì kìí sáwọn nìkan gbogbo báǹkì náà ni hmm. gbogbo báǹkì àtẹ́tọ́ lọ́fíìsì àtẹ́tọ́ lọ́fíìsì wọ́n máa lọ bá àwọn ẹni tí ń tajà hmm. torí wọ́n ti ní àwọn tí ń bá wọn salami pé arákùnrin yìí ń ta àwọn èèyàn á máa wádọ̀ rẹ̀ púpọ̀ so àwọn á máa wò pé wá yáwó àlejò kí bísínẹ́sì yẹn boost wọn ò ní sọ̀dà kejì pé alẹ́ jẹ́ sábà bíi tẹ́ fi dìtàn. <laughs> ẹlẹ́yìn jẹ́ bó ṣe jẹ́. zero zero eight five six seven seven seven two six zero zero eight five six seven seven seven two six zero eight zero eight five six seven seven seven two six káàtà ń bẹ ní nàìjíríà káàtà ń bẹ nílẹ̀ òkèèrè plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six eléyìí iná ní nọ́mbà àgbẹ̀lẹ̀ máa fi pè wọlé béèrè ìbéèrè kan sí kejì ẹ lórúkọ yín o hello ó ti já ẹ gbìyànjú ẹ padà zero eight zero eight five six seven seven seven two six plus two three four eight zero eight three two nine three eight nine six fún àwọn ọmọ ẹlẹ́dẹ̀ẹ́kùrẹ́ plus two three four eight zero eight three two nine three eight nine six ẹ jẹ́ kí n máa fi tó alẹ́ tí pé bí ní ìlà ìtàlá ọ̀dà ẹ lórúkọ yín o orúkọ yín ẹtí ń pè ó kọ yín látọ̀gbọ́mọ̀ṣọ́ Òtùtù ìjà ẹ̀yìn náà ọ̀dọ́ iná ti jà 00856777726 plus three four zero eight three two nine three eight nine six lọ́la ọjọ́ sátọ̀dẹ̀ ogúnjọ́ gbèlè ṣíjá fourteen forty seven ah oṣù kejìlá oṣù ojú ọ̀nà ìjírọ̀ kàlẹ́ndà tí ó tún máa ṣe dédé ọjọ́ kẹfà oṣù kẹfà twenty twenty six bàkàtàbíyà ìdánilẹ́kọ̀ọ́ alábìbáríkà ní sẹ́mà sí hudan wa bushra tó máa ń wáyé ní sátọ̀dẹ̀ àkọ́ tó bá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan bí ìdílé láì tààlà ẹ̀ka àti lógúnmọ̀ṣẹ́ yóò wáyé ní twenty twenty six ní mọ́ṣáláṣí ńlá alimadina center pápá abẹ́ẹ̀dẹ̀ nílùú ògbómọ̀ṣọ́ alimadina center pápá abẹ́ẹ̀dẹ̀ ògbómọ̀ṣọ́ ni ó ti máa wáyé lágogo mẹ́wàá àárọ̀ gírígé bí ibn láì tààlà ẹ lórúkọ ní o. maaleykum salaam wa rahmatulah ọgbà mi ẹ ti ń pè. ó kọ ní látọ̀ ògbómọ̀ṣọ́ pápápá. kí ẹ sọ. Eh, bákan náà tó bá di ní ọ̀sán ọjọ́ sunday tí ó máa jẹ́ ọjọ́ kọkànlélógún gbèrè hijab fourteen forty seven ah ìjírọ̀ kàlẹ́ndà tí ó tún máa ṣe lórí ọjọ́ keje oṣù kẹfà twenty ìdánilẹ́kọ̀ọ́ hudan wabusho yóò tún wáyé nílùú àbújá ní mob plaza gàrìtì eré atẹ́ǹdì ilẹ̀ láì tààlà àwọn ará àbújá tá a bá ń gbọ́ ká sọ fáwọn tí wọ́n ti gbọ́ níbi tí fọ̀dílà ti ṣe الدكتور شرف الدين بارك وروجي شوت ما بقى صلاحي ترى تياكوني أدا أدا أدا بول مفروش بإذن الله وتبانبو كما تبانبو كما سبحانه وتعالى سيبو نيلو أبو جاء تايبوي الله سبحانه وعليكم السلام ورحمة الله ó kọ́ yín o ó kọ́ yín ẹ ti ń gbé pàápàá Hello màmá ṣé nìkan fún ọ̀rọ̀ sí ló ti dá wà láàlẹ́ àbí kò ló ti dá wà alhamdulillah àkọ́kọ́ Allah azza wa jal gbogbo ìjọsìn tó bá ní í ṣe pẹ̀lú pówó lánàá tá a fèrè ṣe kọ̀ lábẹ́ni tí ọba lówó lọ́rùn bàbá yín ò lówó ẹ̀ màmá yín ò lówó ẹ̀ òsibítọ́lù ti ní kí pa Mm. ẹ̀yin lẹ fẹ́ ṣe dáadáa sí bàbá yín lẹ fẹ́ ṣe dáadáa sí ìyá yín lẹ fẹ́ rẹran bùn wọn ìwọ ni ọkàn bàbá pẹ̀lú pẹ́nìkan lówó ẹnìkan lówó kí ló fẹ́ fàjà tí wọ́n bá lówó tó fi lè rà rà fún bàbá rẹ̀ rà fún ìyá rẹ̀ kò tọ́ lábẹ́ òfin ṣẹ̀rí àkíká máa dá tọrọ kọ́bọ̀ pa àfẹjọ pẹ̀ràn léyà àmọ́ ẹ rà bùn bàbá yín ẹ rà bùn bàbá yín lágbo kì í ṣe pé fẹ́ rà bùn bàbá yín lẹ́ràn léyà kò sí tó burú pé kẹ́ ẹ dáwó rà a fẹ́ ra bùn bàbá wa lágbo bàbá wa wá ní kọ́ máa ń tó ń bá pinnu pò ń fẹ́ fi ṣe sọ eléyàn kò burú ló bá ń jẹ́ pé wọ́n á ń dáwó rà bá wọn láti ra bùn bàbá lágbo wọ́n lówó ẹnìkan lówó kò sí wàhálà mẹ́ torí pé tí ò lówó kò ní sọra rẹ̀ dówó ó sì fẹ́ dá wàhálà lẹ̀ lẹ́yìn náà bàbá yóò lówó rẹ̀ kí ni wàhálà màmá yóò lówó rẹ̀ kí ni wàhálà ẹ̀yin ọmọ náà lówó rẹ̀ kí ni wàhálà. ọjọ́ ìbò ti sùn jù ẹ jẹ́ kí n mọ ìbéèrè lè wá láti Kaduna wọ́n ní ṣàdédé làwọn rí padà ẹ lórúkọ yín o ẹ lórúkọ yín o wọ́n ní ṣàdédé làwọn rí ẹgbẹ̀rún méjì àbọ̀ náírà tó wọlé sórí àkáǹtì àwọn nígbà sórí àkáǹtì àwọn orúkọ tí ó gbé wá síbẹ̀ pé ó owó kìí ṣe orúkọ tí àwọn mọ̀mọ́ àwọn èèyàn àwọn àbí gba orí fóònù àwọn nínú àwọn nọ́mbà tí ń bẹ lórí fóònù àwọn ó sì ń tó bí oṣù kan báyìí pé báwo làwọn ṣe fẹ́ ṣe táwọn òfin bọ́ àwọn òsì tó ń pọ̀ jẹ́ kọjẹ́ pé bọ́yọ́ mẹ́tọ̀ wọn ti ẹ̀rọ sí báńkì àbó ti ẹ̀ pé nọ́mbà àbí àwọn rí nọ́mbà kan tó gbà ń gbé owó yìí ó bá wa dá padà. síbẹ̀síbẹ̀ owó tí o ṣe tèyàn ṣe tèyàn kò gbọ́dọ̀ jẹ́ hmm. tí ẹnìkan bá sọ pọ̀ sì fowó ránṣẹ́ sákàǹtì rẹ̀ ọyọ owó yẹn bọ̀ lọ́wọ́ ẹ̀ torí owó tẹ̀ bá ṣe tiwa kì í ṣe tiwa. zero eight zero eight five six seven seven seven two six plus two three four eight zero eight three two nine three eight nine six eléyìí náà ni àwọn nọ́mbà tí olùjábí tẹ̀lé fi kò wọlé béèrè ìbéèrè kan sí ìkejì ẹ lórúkọ yín o ẹ lọ́rọ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó kọ yín o. jáde látọ̀dọ̀ wọn ẹ jẹ́ kí ọmọ ìbéèrè lè ayẹ́kùnlá ṣe pẹ̀lú bó ti jẹ́ pé ọdún ilé yá ṣẹ̀ṣẹ̀ kọjá ẹ dákun torí ti Allah ẹ bá wa ẹgbà wa níyànjú ẹ bá wa ṣàlàyé nípa àwọn ẹ̀kọ́ kan sí kejì àti àwọn tó yẹ ká rí dìmọ̀ ní bí ọdún ilé yá náà tó ṣẹ̀ṣẹ̀ kọjá lọ fún wáyé. Ah, ọdún ilé yá ti lọ kódà iṣẹ́ hajj náà ti tẹ̀lé òun náà ti tán. Hmm. nke tó kàn wá ń kíkí kálukú kó mójútó àwọn nǹkan téèyàn ṣe tó jẹ́ àṣírọ́rùn wọ̀ nítorí pé àṣíráyé gbé ńlọmọ èèyàn máa gbogbo ẹni tó wà nílé ayé kọ́ mọ̀ pé ọjọ́ ń lọ ọjọ́ ń sáré bẹ́ẹ̀ sì ni àsìkò dúró dẹ nìkan ẹ rí i pé lánàá lánàá iná àsìkò ńlá yẹn lọ́ọ̀kan pọ́fẹ́ dé wọ́n ti dé wọ́n tún ti lọ. ó tún kù sọ́wọ́ ẹni tẹ́mi rẹ̀ bá gùn dẹ̀mí. so ká máa rántí pé ojoojúmọ́ tilẹ̀ ń mọ́ tilẹ̀ ń su lọ́jọ́ kọ̀ọ̀kan dínkù nínú tó lù wá fún apá lò láyé. bí sísẹ́ ń dínkù yẹn là ń sún mọ́ sáré gbogbo bó tilẹ̀ wù kó kórìíra àti kú òun sún mọ́ lójoojúmọ́. ọmọ tá a bí lónìí olónìí tílẹ̀ òní bá ti sú òun ti sún mọ́ nítorí pé ó ní iye ọjọ́ tó lu adá fún kálukú pé ó lò láyé ó ní iye mímí tó lu akọ̀pọ̀ mi tó bá ti ní ètò mi lọ́wọ́ yìí ọ̀kan ti dínkù kò ti ń súnmọ́ sáré ìgbà tá a sì ti mọ̀ pé tá a bá ti kó a lọ́nu àní padà wá mú díjọ́ gbèǹde kò sáyé àtúnwá kan kó tó díjọ́ gbèǹde ọwọ́ ọ̀wọ́n àbátọ́ ọba ti ṣe ń bí òun náà ni wọ́n fi dọ́ ọ lẹ́jọ́ bó rà wọ̀ ní bíná lọ́wọ́ torí ẹ̀ kí gbogbo onílàka ìwà kó sàmúlò àkókò rẹ̀ dáadáa nítorí pé àkókò bí ìdá lórí téèyàn ọba máa gé fún nǹkan tó wúlò yóò gé yẹn gèkúgè dànù ni hmm. torí délé ọdọwọ wa ká mọ̀ yìí pé àwa iye ọjọ́ kan lolú adá fún wa páálù tọ́jọ́ wọ̀nyí bá ti pé kò sẹ́nìkan tí ọba wa fi kan kù hmm. kó tó pé kò sẹ́ni tí ọkàn wa lójú ṣùgbọ́n nìkan ò sí. Si, tọ́yọ́ pé tó bá ti lọ́la gbẹ̀ndàkìyàmà ó lè rojọ́ jàre ẹlẹ́dàá wa torí pé ó ti gbà wá láàyè ó fún wa láǹfààní àwa la lò dáadáa àbá lò dáadáa báwo ló ṣe sọ pé kò fún ọ láǹfààní ó lo ọdún mẹ́wàá mẹ́wàá mẹ́wàá mẹ́wàá lọ́nà mẹ́wàá ọgọ́rùn-ún ọdún ni wọ́n ń pè léyìn ọ̀wá rí iṣẹ́ tó ṣe tí ó jẹ́ kó wàlìjánà ṣe ọgọ́rùn ọdún fi lọ́mọ ọ mẹ́wàá mẹ́wàá tiẹ̀ ó tún jẹ́ méjìlá wọ́n lu ọgọ́fà ó rí sẹ́ẹ̀rẹ́sẹ̀ tí ó gbé ọ wà lẹ́jẹ̀nnà ó wá ní ikú pọ́n kékeré ni àgbáyà ni kọ́ ọmọ ogójì ọdún ọ̀sọ̀ kí ni kí ọmọ àádọ́ta ọdún tó kú láàdọ́ta ọdún ọ̀sọ̀ kí ni káwọn ọlọ́gọ́ta ọ̀sọ̀ àwọn aláàdọ́rin àwọn ọlọ́gọ́rin àwọn aláàdọ́rùn torí ẹ̀ olúwa ti lọ wa lára lẹ́yìn táwọn ẹni tó nílà ká ìtànfẹ́ kan ṣe tí wọ́n máa ń lo irú àkókò náà dáadáa ẹni tó bá fi àsìkò tiẹ̀ ṣòfò tó bá fi ráàrí kò sẹ́ni tó rẹnu àtẹ́bùlù bí ìbá sórí ara rẹ̀ o torí ẹ jẹ́ ká kíyèsí pa lọ́njọ́ kan ẹni tó kú ní ìsìta gbé tà ń lọ sin kò wó náà láti kú ṣùgbọ́n tásìkò kú bá ti tó kò sádọ́gbọ́n sí mbẹ́ níjọ́ ni tiwa náà tó àmà àmọ́ sẹ́ta bá ṣe oní ó ibi tá a wọ̀ ẹ jẹ́ mójútó ìsìláàmù wa ọmọdé àfi ìsìláàmù wa ṣàwádà nítorí pé tá a bá kú yóò yé wa pẹ́sìn tá a ní ọ̀sẹ̀ kù. Ìbéèrè yín pápá àgbà. Ẹ dábàá bá sókè bí ẹ̀sìn ìbéèrè yín. Ẹjọ́ ìjẹ́ mi ni pé lórí tí àwọn mẹ́ta kí hmm. lẹ́yìn tí àwọn wà alhamdulillah nígbà tá a máa ti sọ̀látù dhuhr àti sọ̀látù al-asr bákan náà máa fi rákà ẹlẹ́ẹ̀kẹta kẹrin àbí gbogbo sọ̀látò bọ́ọ̀rọ̀ àti gbogbo sọ̀látò làásù rákà kẹta sọ̀látò magrib rákà kẹta kẹrin ti sọ̀látò làṣà kò sẹ́ni tó bẹ̀ ọ̀kọ́ gbọ́n sókè rárá rárá kò sẹ́ni tó ní kó bun jàmáà ní kankan gbọ́ jẹ́ẹ́jẹ́ ni wọ́n máa ń ka kí ó bẹ̀ ẹlẹ́yìn ìjẹ́bù ti ṣe jẹ́ sàábẹ́ ni a máa ń gbọ́ gbólóǹkan àbí méjì nù kàkíw rẹ̀ jẹ́ẹ́jẹ́ ìwọ̀n ni kò kàkíw. lẹ́yìn náà níraka kẹta àtẹlẹ́kẹrin sọ̀rọ̀tò zuhur àti asr fatia nìkan là ń fẹ́ kó ké má ké jù bẹ́ẹ̀ lọ. sọ̀hábí ń pè bùbù pé ó ṣeéṣe kánàbí ọmọ kàjú fatia lọ láwọn araka kẹta àtẹlẹ́kẹrin sọ̀rọ̀tò zuhur àti asr kì ṣe pọ́ da lójú sọ̀ntọ́ dájú wọn kì í nítorí tí ò dájú. ìṣàkùnà ṣe ẹ yẹn o. 都一样。 seek education for modern achievers from adorable to awesome, where intelligence meets imagination with a collection of creative and captivating knowledge that solidifies a goal. Fún ẹ̀yin òbí àti alágbàtọ́ níbikíbi, ṣé bàbàrà ẹ̀kọ́ tó jẹ́ òjúdá pọ́nbélé? Alimadina schools, pápá abẹ́bẹ̀ Ògbómọ̀ṣọ́ gan la ń sọ. Pé kẹ́ ẹ máa kó àwọn ọmọ yín lọ. Ibùdó ìmọ̀ tí wọ́n ti ń kọ́ni lẹ́kọ̀ọ́ ẹ̀sìn sáwọn aláìdíbàjẹ́ àti ẹ̀kọ́ ayé òde òní tó bá tàgbáyé mu. Láti ìpele kindergarten, nursery, primary àti secondary, làyè ìgbaniwọlé ń bẹ báyìí. Èdè òyìnbó, Yorùbá àti ẹ̀kọ́ èdè lárúbáwá ẹ̀sìn sáàmù sì dánmọ́ra lẹ́nu àwọn akẹ́kọ̀ọ́ wa pẹ̀lú àwọn olùkọ́ tó gbóyìn gbóríjì àyélégbé bọ́ọ̀dì náà sì ń bẹ rẹ́múrẹ́mú alimadina schools a of light easily reachable inexpensive pursuing the remarkable transformative education international standard curriculum frequent and successful assessment ICT devices safe and positive school climate come and discover the joy of learning within the sanctuary of alimadina center pápá abẹ́dẹ̀ area Ògbómọ̀ṣọ́ our Arabic and Western education programs are nicely patterned in Islamic etiquette associated with memorization of the glorious Quran and Ahadith, visit Al Madina Schools at gmail.com or call 0032 85 0466. Al Madina Schools, Papa Bede area, Ogbomoso, inspiring excellence ẹ jẹ́ kí n máa sọ ẹ pé bí ibn láì jàlá lọ́la ọjọ́ sátọ̀dẹ̀ ogúnjọ́ oṣù kejìlá lórí hijjá 1447 ah ìjírọ̀ kàlẹ́ndà tí ó tún wọ́n ṣe débi ọjọ́ kẹfà oṣù kẹfà 2026 ìdánilẹ́kọ̀ọ́ alágbàríkà ní kàmàṣe hudan wa bushra yóò wáyé ní mọ́ṣáláṣí ńlá alimadina center pápá abẹ́dẹ́ ògbọ́nṣọ́ mọ́ṣáláṣí ńlá alimadina center pápá abẹ́dẹ́ ògbọ́nṣọ́ ni ó ti máa wáyé lágogo mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ níbi tí àwọn olùmọ̀ فضيلة الشيخ الدكتور شرف الدين غالب ورودي حفظهم الله ورعاهم اعتمادا عليكم بإذن الله àtàrà ń gbọ́ nílùú ògùn ọ̀ṣọ́ àtàrí ìgbè kan sọ fáwọn tí wọ́n ti gbọ́ tó wá di lọ́tún ọjọ́ sunday ọjọ́ kọkànlélógún gbèlè hijab fourteen forty seven ah tí ó tún máa ṣe déédéé ọjọ́ keje oṣù kẹfà twenty twenty six ìdánilẹ́kọ̀ọ́ òhúdà àwọn àbúṣọ ẹ̀ka ṣùgbọ́n àbújá ó tún wáyé lábújá náà ní mob plaza àgbàkiri aten pẹ̀lú tíra adagol mofrod tí wọ́n mọ̀ bá ṣàlàyé bí edmund láyé tí aláwa tá bá ń bẹ nílùú àbújá látàrí bí ẹ̀ta ń gbọ́ báyìí tọ́mọ sọ fáwọn tí wọ́n ti gbọ́ aláàṣẹ nírọ̀rùn adẹ́jẹ̀kọ́jọ́ kan ní sọ́wọ́ àbújá dáa fún aláyé àti ní ọjọ́ àgbélẹ̀ kíyàmà ẹ̀yọ́kùnrin àṣẹ wọ́n ní báwo ni ìyàwó báwo ló ṣe lè máa fara dà fún ọkọ àti báwo ni ó ṣe bóun ní ògbégbà pẹ̀lọ́pọ̀ tó jẹ́ pé ìgbà tí èébú tí èé sọ̀rọ̀ kàṣàkàṣà sí ó kéré jùgbà tí máa sọ̀rọ̀ kàṣàkàṣà sí lọ níṣẹ́ ń bu ní ọmọ bú ìyá rẹ̀ ní ọmọ sọ láláṣí ọ̀rọ̀ sí ìyá rẹ̀ náà wọ́n ní nínú àwọn ọ̀rọ̀ tí máa ń sọ tó jẹ́ àwọn ọ̀rọ̀ tí ò yẹ lẹ́nu ọmọlúàbí ni kó máa sọ pé eh, eh, you are mad ó tún lè sọ pé you are stupid pé pé bá wá sì pátá kíyèsí èyí sábà gbọ́ àkíyèsí wípé bó làwọn ṣe ṣe. alhamdulilayi kò sí tàbí ṣùgbọ́n nígbà téèyàn bá ń wá nǹkan tí nǹkan yẹn bá bọ́ síyàn lọ́wọ́ tán kì í ṣe gbogbo àwọn ẹni tó bá já mọ́ lọ́wọ́ ni wọ́n máa lé mójútó nígbà tí ó ń gbìyànjú láti fẹ́ ìyàwó yìí lẹ́rìí pé tó ń bá bi léèrè pé ṣé yóò máa sọ̀rọ̀ nǹkan báyìí yóò sọ pé láéláé ṣùgbọ́n nígbà tó obìnrin ti bọ́ sí lọ́wọ́ nísìn obìnrin ti di mẹ́ta ìpín ni ìdí ìrìn tó fi di you are mad you are stupid subhanallah tó wá pé máàdì lọ́ba ń bá gbé ìwọ náà ti dá a mọ̀. torí tó bá pórí obìnrin yóò bá pé tọ́jà ni ti ń si èrè ti ń sinwín wọn náà ti dà dàmà kì í sábúgi jẹ́ ìwọ náà tí ìbá sì ṣe pọ̀ bá ronú sọ fẹ́ kíyàwó rẹ̀ dàbùgì jẹ́ ó kéré jù kápẹ́ kò tí ì bímọ ọ̀pá àìmọye ìgbà níyàwó yìí ló ń dánù rẹ̀ dùn ní jẹ́ kí gbọ́ngbọ́n máa kán sínú ìgbésí ayé rẹ̀ ìhun náà ló wá ń pè ní máàdì ló ń pè ní stupid torí pé ti dọ̀pọ̀ báyìí ẹ̀ẹ́n náà lọ fà nítorí délé obìnrin yóò ṣe sùúrù yóò ṣe sùúrù ọmọ wa bẹ Allah ń yí padà torí pé kò pé òun náà ká pé nítorí pé ẹ̀hànà lọ́kọ́ kọ́ ọmọ wa tọrọ pọ̀ fẹ́ kú lọ́dọ̀ rẹ̀ kò pé ọ́ torọ́ ọ̀mẹ́ni tó tún lọ fẹ́ òun lè já gidi ìdí nìyí tó fi jẹ́ pé eléyìí tó ti mọ ọ́sẹ́pẹ́rẹ́ díẹ̀ tó ti ma. ó sì pọ̀ nínú àwọn ọkùnrin tí máa sábà ṣe bẹ́ẹ̀ ọ̀pọ̀ kèsì kan kéré ọ̀pọ̀ nínú wọn tí máa sábà ṣe bẹ́ẹ̀ ní tí máa ń fa irú àwọn wà burúkú wọn yẹn oná lòṣì ẹ mọ̀ pé ẹni tí kò rí jẹ lọ títí tó ṣe pé pákó lẹ́ẹ̀ máa bá lẹ́nu rẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà àti bínú wọn kì pẹ́ so ọ̀rọ̀ tí ò tó dánú bíyàn ni máa bà wọ́n lọ́kàn jẹ́ so kì í sì ṣe gbogbo ẹni tí inú bá ń bí ní máa sọ̀rọ̀ rẹ̀ lẹ́nu torí pé ìbínú ìjà sọ̀rọ̀ ìjẹ́ ká sọ̀rọ̀ kó dùn ìdí nìyí tó fi jẹ́ pé àìní ló máa ń fa ọ̀pọ̀lọpọ̀ wàhálà ìdí tá a fi sọ pé ẹni tí máa ṣe irú ẹ̀ pọ̀ nù torí àwọn tí ò ní pọ̀ láwùjọ wa so kì í sì ṣe gbogbo ẹni tí ò ní ló lè fọwọ́ wọ́nú kì ṣe gbogbo ẹni tí ò ní ni máa ń ṣàmúmára ẹlòmíràn ó tún máa wo obìnrin pé ìwọ lọ dákun àìní òun nítorí pé ọwọ́ wọn bá tọ́ wà ìwọ tún ṣetán láti gbà á so tó ìdí nu tó bá jẹ́ pé ẹ sì máa fáwọn obìnrin míì náà àwọn náà mórí hmm. so inú sùtè pọ̀ ni hmm. wọ́n lè sọ pé olúwa ní ń bọ́ mi bẹ́ẹ̀ ni ó ní ń bọ̀ ṣùgbọ́n ta ló mú ta ló mú búrẹ́dì wá báyìí <laughs> ta lẹni tó bọ wá mílíkì fi kùn aha hmm. so tí obìnrin náà bá tún ti já láì mórí òun náà dàbí ẹni tí ń kánpo sí iná tó ti fẹ́ kú ni pé kó tún máa jò lọ nítorí ṣẹlẹ̀ nù. ìṣòro kan náà fara ṣe àyí ah, láti máa ṣẹlẹ̀ ró ìrìnà láì ìtàlá tó bá di ní ọjọ́ júmọ́ àtúnbọ̀ àtúnpàdé lágbó mẹ́wàá àárọ̀ títí di mọ́kànlá àárọ̀ fún ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún alìmọ̀dínà center pápá abẹ́dógún ọ̀ṣọ́ wọn ṣàgbà